adáwọ́pẹ́ fún olúwọba Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe wà kò sórí ilẹ̀ ó ṣe wà kò sórí Islam ó ṣe wà kò sórí bíbẹ lórí ojú ọ̀nà àmọ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀tọ̀rọ̀ kí á ti ọba fún òjíṣẹ́ ọlọ́run àti àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àdúmà nẹ́bí bẹ́ẹ̀ náà ọba ìfẹ́ ti fi ọlọ́run tí ó mọ ìwé nǹkan wálé ìjọ ògbóǹde àgbéyàmù ọ̀lẹ́lá ìlà àtẹnulọ́ ní ìtẹ̀síwájú lórí àgbéyẹ̀wò wa nípa ẹ̀kọ́ mẹ́ndéyàtò nàbí sallallahu alayhi wa sallam ti fòwò àwọn tí òjíṣẹ́ ọlọ́run ọba anábọ̀ Muhammad sallallahu wa alihi wa tí yóò pọ̀ fún wa pé ká ṣọ́ra fún láti máa ṣe níbi sàárè eléyìí náà lè sí àmúgbéyàwó lára àwọn nǹkan wọ̀nyí òun náà ni àtàmọ́sọ̀kọ́ ìgbèkùwò ìmọ̀ fi sàárè para àti ìmọ̀ para nílẹ̀ níbi sàárè àti ìmọ̀ fi ọwọ́ lu sàárè kámáwá fi para àti káfíńkà mímu káfíńkà para eléyìí lára àwọn nǹkan tí yóò lẹ́tọ̀ọ́ láti máa ṣe níbi sàárè eléyìí náà jẹ́ kan nínú àwọn tó já pé láyé lónìí àárín nínú àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe ohun tó jọrú eléyìí tí wọ́n máa fi sàárè wọ́n ní fọwọ́ pa sàárè ṣéwù wọ́n fi pa ara wọn wọ́n lè fi bọ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè fi bọ́mọ wọn lójú nígbà míì wọ́n lè fi ọmọ ìjọba kókó wọn gbé sínú sàárè ṣéwù gbogbo lẹ́yìn náà lábẹ́ àfàmà sọkò gbẹkùgbòrò náà ni ẹni máa fi sàárè fa eléyìí jẹ tó lòdì sí ìlànà Islam tí mùsùlùmí sì gbọ́dọ̀ máa jìnnà sí àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí ń ṣe pẹ̀lú èròǹgbà wípé àwọn ń wá owó látara tí àwọn ń ṣe yìí àwọn sì ń wá àlùbáríkà láti ara rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí nìyí. حتى ولو كان مباركا كل ظلم باقي في البركة ولا فبركتهم لا تتعدى إلى غيرهم البركة بلا رأوا لي تتفسير إلا أن يشاء الله أفين يولون ما تقول البركة وراءهم pẹ̀lú pàtó jíjá sí eré ànábì ọlọ́run jíjá sí àǹbáṣà ìjà ànábì ọlọ́run òní kò rárá ànábì ọlọ́run sọ gbogbo eléyìí àkókò ṣe pé àwọn ànábì ọlọ́run ọba zawato wọn àbáàkà àwọn ànábì ọlọ́run ọba pàtíkúlálì àlùbáríkà ni wọn ẹni àlùbáríkà sì ni wọn pẹ̀lú tó já pé bàrkàtò hàn tẹ̀sà àdé ìlà wáyé yìí àlùbáríkà àwọn ànábì ọlọ́run ọba yìí àmàrà ẹlòmíì ìyẹn ló fọ akókòjá tí ń gbà mí àárín nínú àwọn sọ̀hábà àárín gbà mí sanni bá ń ṣàlùwọ̀lá omi àlùwọ̀lá rẹ̀ wọn ní jó kalẹ̀ wọn máa fi fara bó títọ́ fúnfẹ́ tọ́ ìtọ́ tí ànábì sallallahu alaihi tí ó bá tu wọn á mú ikọ́ ni wọn á bó fara gbogbo eléyìí látara wípé àwọn ànábì ọlọ́run àlùbáríkà ni wọn ẹni tó bá jáde lára wọn náà òun àlùbáríkà ni ṣùgbọ́n eléyìí ń jẹ fáwọn ànábì ọlọ́run ọba nìkan wọlé yòókọ́ sọ̀rọ̀ ìrọ̀rọ̀ àlẹ́ àwọn ànábì ọlọ́run ọba ń ṣẹni tó já pé a fi ẹlòmíì tó yàtọ̀ sí wọn káwa fi mọ̀ wọ́n àníṣe ẹlòmíì tó yàtọ̀ sí wọn mọ̀ wọ́n ìyẹn ló máa fi já sí àwọn sọ̀hábà gbọ́ abala yìí ẹ̀yẹ ti rí àwọn sọ̀hábà bí wọ́n ti wù kí wọ́n pàtàkì wọn tó kà máa wá. ní àwọn ń gba ìtọ́ sàádé kan àwọn ń gba omi àlùwàlá sàádé kan mú irun ara sàádé kan pamọ́ àbí àwọn ń gbà wọn àpẹẹrẹ tó jẹ́ nǹkan tó wá látara sàádé kan káwọn máa wà mọ pamọ́ ẹ nírí lára sàádé ẹ nírí ṣètú yìí lọ́dọ̀ sàádé tó kéré sí wọn gẹ́gẹ́ bá a ṣe nírí ṣètú yìí lọ́dọ̀ àwọn tàbí tí ọmọ tó wọn. torí pé ní wọ́n gbọ́ yé òun náà ní pé eléyìí min khasa'is al-anbiya wa khassatan nabiyyina Muhammad sallallahu alaihi wasallam láì ní ìjára ń tó jásí àwọn ànábì ọlọ́run nìkan ni wọ́n dá ní pàtàkì jùlọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó àwọn ànábì ọlọ́run ọba ẹni àlùbáríkà ni wọ́n tá àlùbáríkà wọn máa rà wọn ò ní àlùbáríkà tí máa ń ràn wọn ò ní àlùbáríkà tí máa ń ràn àmọ́ wípé káṣàpọ́nlé àwọn èèyàn tá a bá mà sí rí ni tara ìṣàánú èèyàn náà ìyẹn ló fà á tó fi já sí nǹkan àmọ́ adúlọ́dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n já àwọn Islam òun náà ní kárí máa bọ̀wọ̀ ara ẹni máa pọ́n àtijọ́ so eléyìí lára tí àwọn tí wọ́n bá já máa àgbà wa àwọn ọ̀gá wa àwọn àlùfáà wa òun náà ní ká bọ̀wọ̀ wọn sọ́sọ́ àpọ́nlé wọn pàtàkì jùlọ ńgbà tí wọ́n bá jẹni tó dúró déédéé wọ́n bá ṣe dúró déédéé tó bẹ́ẹ̀ náà ní àpọ́nlé ló fi pọ̀ wa wọ́n bá ṣe jẹni tí ó bọ̀wọ̀ pípò fún ọlọ́run má tó bẹ́ẹ̀ náà ní àpọ́nlé wọn àti òun yẹn ló fi máa fẹ́ fáwọn náà so eléyìí náà ní sí oúnjẹ láàárín àwọn àtẹnikẹ́ni tó yàtọ̀ sí àtàgé ṣùgbọ́n àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní tí wọ́n máa ń ṣe fún yìí àwọn àmì náà wá sọ kalẹ̀ sí ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n já àwọn àlùfáà àwọn bí àwọn ṣẹ́gun wa lẹ́yìn wá rí àwọn ọmọ sùkéwù mi àwọn mọ̀rídì mi àwọn mọ̀rídà mi tí wọ́n máa lọ fi tọ́ ṣéwù fara ẹ̀rí àlùwàlá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá ń kí ló tẹ̀ ṣe wá ní wọ́n ṣe bẹ́ẹ̀ fà pé ẹ̀yin jẹ́ ànábì ọlọ́run ẹ̀yin wọn ṣe ànábì ọlọ́run ẹ̀ ti gbọ́dọ̀ gbéra ayé kalẹ̀ kẹ́nìkan ó sì bẹ́ẹ̀ fún yín torí pé àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn ànábì ọlọ́run kan ṣùgbọ́n àwọn tá a bá já wọn ọmọ akẹ́kọ̀ọ́ fáwọn àlùfáà á máa ṣàpálẹ̀ ìbọ̀wọ̀ wọn àtàkọ́lé wọn yẹn kò wá ní kó wa máa tẹ̀lé wọn tó ti gbogbo àṣìṣe àti kùdìẹ̀kùdìẹ̀ tó bá ń bẹ lára wọn ká wá fojú nìka ní rárá gbogbo ẹ̀ náà ló dáa torí pé ta ló ṣe é ṣòwò mi ni ta ń ṣe àlùfáà mi gbogbo ilé lára àwọn àṣìṣe. torú àwọn èèyàn tá a bá tí wọ́n bá ń ṣe tàmásùn ọ̀bẹ̀kọ̀bọ̀ tí wọ́n máa ń lọ fi ìyẹ̀fẹ́ sàárè para àbí tí wọ́n máa ń gbéra ayílẹ̀ níbi sàárè ibi tí wọ́n ti ń wọ eléyìí òun náà ní àwọn àṣetì kan ti ń gbé lára kàába gẹ́gẹ́ bá a sọ fún àwọn kan mú kára nábì wọ́n lò fún àwọn ṣéwù wọn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀rí àwọn èèyàn tó já tó ń lọ wo tí ń gbé lára kàába wọ́n sì máa ṣe níbi sàárè ìṣéwù wọn nígbà tí wọ́n bá rí ṣéwù yẹn máláyé lẹ́nu tí wọ́n máa láwọn ń dá ìbáraka rẹ̀ kan ya ní kókó tó sáwọn lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá wọ̀ pé ọ̀nà míì tó ń táwọn tó lè gbà rí ìlú àgbàkà rẹ̀ wọ́n wá lọ́nà náà náà ni pé wọ́n lọ máa lọ síbi sàárè sí òní tọ́ba débi sàárè rẹ̀ wọ́n lè máa gbára nílẹ̀ máa fi ìyẹ̀pẹ̀ rẹ̀ para ẹlòmílẹ̀ ìyẹ̀pẹ̀ rẹ̀ kó fún lọlé kó fún sórí gbòdì rẹ̀ tẹ́gbẹ́ kan lé rẹ̀ á ní ìmálẹ̀ ní tó bá ti wà nù ní àbúrò ní wọ́pẹ̀ má ilé ìtàmá sọ òkòkò rẹ̀ gbogbo àwọn nǹkan yìí lára sí agbọ̀rọ̀ ṣàkíyèsí ta agbọ̀rọ̀ sọ̀rọ̀ kódà bí káàbà ṣe fún yẹn náà láàárín àwa mùsùlùmí mo ti tó lọ́dọ̀ ọlọ́run náà tó sì tóbi lẹ́nu mùsùlùmí òdodo kìí ṣe gbogbo ohun tí ń bẹ láàárín náà òun náà nìyẹn máa ń ṣe tàmásù pẹ̀lú la máa ń fi ń fara bí la máa ń fi kìí ṣe gbogbo náà sórí àlùgbò ìkan tó já pé àwọn èèyàn gbọdọ̀ gbọ́ àgbọ́yé eléyìí. Sheikh Mubaz rahimahullah ta'ala nínú. مجموع فتاوى ومجموع الفتاوى ولو سبعين قدوه سوق أمرا من السوق وني أما كونه يتعلق بكسوة الكعبة أو بجدرانها أو يلتصق بها فكل ذلك لا عقل له وني ní ẹ̀rí kí ẹni كل السماء aṣọ ara kàába àbí kó lọ súnmọ́ ògiri kàába wọ́n ní gbogbo àwọn eléyìí báyìí lẹ́yìnlá áfúlẹ̀lẹ́hù kò sí ìpìlẹ̀ fún kò sí ìpìlẹ̀ fún wàlẹ̀ yẹ́nbàgbé ìfẹ́rìlò kò sì tọ́ láti máa ṣe bẹ́ẹ̀ torí tó bá tọ́ ni àwọn tí wọ́n já síwájú wa àárí àkókò yìí rẹ̀ wọ́n fi lélẹ̀ wàlẹ̀ yẹ́nbàgbé ìfẹ́rìlò. لعدم النقل عن النبي صلى الله عليه وسلم ولا عن الصحابة رضي الله عنهم torí wípé irú ìṣesí báyìí ní kò wá lábẹ́rẹ́ anẹ́gbọ́n muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni wá láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sàábì ànábì ẹni bá wá ní irú rẹ̀ wá lọ́dọ̀ ànábì ó lè mú wa ẹni bá ti sọ pé ara àwọn sàábà tí wọ́n ń ṣe irú rẹ̀ kí wọn lọ máa lẹ̀ máa rògbé káábà báwọn akẹ́ tí máa ń sọ tí wọ́n bá nígbà láàyè rẹ̀ ń ẹ̀rí àbí tí wọn lọ máa sọ máa sọ káábà ní ẹ̀ka ní àwọn sọ àdúgbà tí sí ìsúlẹ̀ ìdìbò mọ̀ wá tó ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ni kìí ṣẹ̀sìn ìwòye sí àtẹ̀fẹ̀ẹ́nu lásán. وكذلك تمسك بمقام إبراهيم أو تقبيله كل هذا لا عقل له wọ́n ní bákan náà ní sẹ́yìn ó máa pọ́n àyè ibùdó anẹ́bùwà Ibrahim àyè ibi tí anẹ́bùwà Ibrahim dúró sí tó ṣe ìbáàdà fọ́lọ́ oníbẹ̀ sẹ́yìn wá dúró síbẹ̀ kó pọ́n bẹ̀ dá àdúgbò fowó kan kó fi para àdúgbò fi nǹkan nù bẹ̀ kó fi para àdúgbò máa para yílẹ̀ ń bẹ̀ kólú hàzẹlẹ àtúlẹ̀lẹ́hu wọ̀lẹ́ yẹ dúró lóṣù fẹ́rẹ̀ gbogbo eléyìí báyìí ò ní ìpìlẹ̀ bẹ́ẹ̀ náà ni ò tọ́ láti máa ṣe wípé àwọn kan báyìí. لأنه من البدع التي أحدثها الناس torí pé eléyìí lára àwọn ẹ̀sìn tuntun táwọn èèyàn dálẹ̀ ní àdádálẹ̀ ẹ̀sìn ni gbogbo tí wọ́n ń pè ní àlùbídà òun náà ni gbogbo tí wọ́n bá ti dákalẹ̀ sínú ẹ̀sìn tó bá ti yapa súnà tó yapa tá ànábì ń bẹ lórí ẹ̀ tó yapa àgbóyàwó sọ̀hábà bídà nìyí. قلنا الإمام الشافعي رحمه الله wọ́n التعريف ṣe tààrífù rẹ̀ ní tààrífù sí الإمام الشافعي ولي ní ẹni بدعني طريقة في الدين مخترعة تدار الشرعية يقصد بالسلوك عليها المبالغة في تعبد لله تعالى èmi à ń pè ní bíbíà òun náà ní gbogbo ìlànà tá a bá ti là kalẹ̀ sínú ẹ̀sìn tí wọ́n là kalẹ̀ sínú ẹ̀sìn tó ń tó wọnú ẹ̀sìn bí ẹ̀sìn nílé yìí náà ìdọ́rí àṣẹ̀rà ìwà tí wọ́n ń jọ bí ìgbà kọ́lọ́wọ́n ọba ló ṣe é lópin kó farapẹ́ òfin ọlọ́run kó farapẹ́ òfin ọlọ́run kó dà gẹ́gẹ́ bí ìtọ́lọ́ òṣèlú lópin. àwọn èèyàn wá ń ṣe kí lè tí wọ́n fi ń ṣe يقصد بالسلوك عليها المبالغة في تعبد لله ní táwọn èèyàn torí rẹ̀ ní ojú ọ̀nà náà ni pé àwọn èèyàn fẹ́ ṣàṣejù ẹ̀sìn ẹ̀rí wọn fẹ́ kí ẹ̀sìn àwọn kọjá ààlà ẹni ò bá làbọ̀ wọn fẹ́ ṣàṣejù látara ẹ̀sìn wọn ṣe pé afẹ́ múra sẹ́sìn gán ẹ̀yẹ́fọ́ àwọn afẹ́ múra sẹ́sìn ṣùgbọ́n àṣejù ló kó sí nínú ṣẹ̀ríà tòótọ́ pé ẹ̀sìn Islam kò sí ibi fún gẹ́gẹ́ bí òṣìṣẹ́ yọ kó ikú wọn pè ní Islam ló ń bí wọn tí àyà àtọ̀kalẹ̀ lé lórí wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama kò ní wọn tí wọn pè ní Islam náà kọ́lọ̀ bá ní kí àfa wa Imam Malik rahimahullah ta'ala wa sa'ir ahimmati al-muslimin alimami maliki ni malam yakun yawma idin dinan fala yakun yawma dinan ìjọ tí àyà sọ̀kalẹ̀ gbogbo tí o bá ti sí tí o bá ti dẹ́ṣẹ̀ lọ́jọ́ náà kò lè dẹ̀sùn má lè ní lẹ́yìn ìgbà náà kò lè di ẹ̀sùn má. tolófa tó já pé tí wọ́n bá bí wá pé káta sọ́ọ́lẹ̀ kájú kúrò kíkà rẹ̀ ṣẹ̀sìn ní àlejò ìṣẹ̀sìn ká máa ń gbàǹjẹ́ nínú mọ́ṣáláṣí pẹ̀lú àníyàn wípé àfihàn sí lọ́nà gbogbo ṣẹ̀sìn ní àlejò ìṣẹ̀sìn kí ló dé àwọn èèyàn tí wọ́n ń dààmú báyìí tí wọ́n ń forúkọ ọlọ́run lẹ́nu òṣèṣin ìgbàlá yìí tí wọ́n máa ń dààmú lé lórí tí wọ́n bá fẹ́ ṣẹ̀ṣìn ní bàǹdàbí mú wà ní bàǹdàbí ńlá kalẹ̀ lè ló máa dààmú lé lórí ló máa fi gbìyànjú lé lórí ló máa da ẹ̀mí ara rẹ̀ lógun lé lórí pé ẹ̀mí mi ò má ṣe ẹ̀mí mi ò ṣe tí yàtọ̀ sí eléyìí kì pé sallallahu alaihi wasallam ìyẹn ní àfáwà Ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní al-iqtisad fi sunnah khayrun min al-ijtihad fil bid'ah. téèyàn bá ṣe súnà lónìí wọn bó ti ma èyí tó bá bá nábì mu nígbèdè bó ti ma bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ tí òfin kan tí òyìn kó bẹ́ẹ̀ tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ khayrun min al-ijtihad fil bid'ah ó lóore fún yàn ju pé kéèyàn máa wá dààmú lọ́pọ̀lọpọ̀ dààmú lórí àdàdà rẹ̀ lọ. òun tó ti ń bẹ́jà lẹ́nu fi yanjú rẹ̀ ìtọ́nà ọmọ gbà nínú iṣẹ́ wa ni tó ṣe lè bí súnà ìlànà tànàbì ìyẹn tó bá ti jáde kúrò nínú tó bá lànà tànàbì lọ kódà bá ní ẹ̀bá da ọlọ́run òní gbà ànábi sọ́lọ́ lọ́wọ́ àṣọlẹ̀ ní ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ kan lẹ́sìn fọlọ́ lẹ́sìn àlẹ́ yìí àmúlẹ̀ tó bá já sí ń táwọn òfọwọ́ títà àmúwá fún olóṣè olókàṣe fún ara rẹ̀ kò láfíìsì sọ́dọ̀ ànẹ́gbà ànẹ́bí ṣe fọwọ́rọ́ ànẹ́bí lọ́lọ́wọ́ bó dáa ní ọlọ́wọ́ nípa ẹlẹ́sàn lórí ẹ̀. sọtẹ́ ya tá à ń sọ̀rọ̀ ànábì yóò máa ya pé gbogbo táwọn yẹn dálẹ̀ lónìí ya àgbà abẹ́ ẹ̀sìn náà ni àmọ́ ba yẹn bá fẹ́ dúró títà ànábì sọ nígbà yóò máa sọ náà ní pípé èsì ẹ̀sìn. sọ̀rọ̀ náà ni bàbá wa àgbà àṣẹ bàbá sọ̀rọ̀ ni Ibrahim Ibrahim ti torí wípé àdádáálẹ̀ táwọn èèyàn gbé wọn wọn ní ẹ̀sìn ní. sẹ́lẹ̀ yìí tó bá já pé mùjára ní sàmásọ̀ lórí pé àtàwà àtàfẹ́ ń para kọ́lọ́wọ́n kó lè bá fún wa lálùbáríkà látara rẹ̀ agbàkọ́lọ̀ wọn ọba abẹ́dá yóò fún wa ní àlùbáríkà látara sàárì tí pa pàdé kẹtẹ ń dùn wá eléyìí àápò ní bíbí àtúntò sì jẹ àṣekù àgbà kí ló fà lè ànàbù wọ̀sí ilẹ̀ tó ìlà àṣe torí pé ọ̀nà táwọn ẹ̀ lè gbàdẹ́lẹ̀ bọ̀ ti kú onírú stéèjì yẹn tó ti kú onírú ìpele yẹn bọ́ sí ìpele wípé à ń ṣe tàná sókòkè òwúrò kéde tí ń bẹ nínú sàárẹ̀ òun kó lè fún wa lálùbáríkà rẹ̀ bàbá akẹ́kẹ́ fún wa lálùbáríkà ni torí ẹ̀ láti wá jókòó sí ti sàárẹ̀ yẹn pa torí ẹ̀ láti fi ń para torí ẹ̀ láti fi ẹ̀pẹ́ rẹ̀ lọ létí sí òun lè fún wa lálùbáríkà ni ẹ̀rí láì sí èméjì ìtẹ́lẹ̀ ìdí ẹ̀bọ ńlá tí mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra fún tó ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ṣe léyìn tí èèyàn bá fẹ́ wá àlùbáríkà ọ̀dọ́ náà wọ́n bá Allahu subhanahu wa ta'ala nìyẹn ti máa ń wá àlùbáríkà torí gbogbo ohun tó lá àlùbáríkà tá ló fi síbẹ̀ Allah gbogbo ohun tó ti àwọn nǹkan tó lọ́wọ́ bá ti ṣe láwọn nǹkan àlùbáríkà ni àwọn nǹkan ni ò lè dá àlùbáríkà fún yàn látọwọ́ ara rẹ̀ kódà àwọn ànábì ọlọ́wọ́ bá wò dára wọn ṣe lẹ́ni tí máa fún yàn ní àlùbáríkà kì í ṣàwọn ẹni wọ́n ṣe ra wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba aláàmù ló ṣe gbogbo tó bá jáde lára wọn ní nǹkan àlùbáríkà gbogbo wájà pé ẹni tí ó bá láǹfààní sí nǹkan yẹn àlùbáríkà wọn máa jẹ́ díẹ̀ fúnra ọlọ́run ọba ló ṣe wọ́n lẹ́ni àlùbáríkà ló sì ṣe tó bá jáde lára wọn ó já wọn nǹkan mímọ́ ara wọn ó ṣe ní nǹkan àlùbáríkà ó ṣe àwọn fúnra ara wọn ni wọ́n ṣe ra wọn ní ẹni àlùbáṣà tó gba àwọn nǹkan yìí àwọn nǹkan tó pàtàkì láti gbọ́ ní gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ní àwọn nǹkan yìí ẹ̀dá kò sì já gbọ́ yìí dáadáa ká sì dúró sí i ká sì máa mú un lò gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn wọn. tó tó bá yàtọ̀ sáwọn ànájọ́ ọlọ́run ẹgbẹ́ bá a ṣe sọ kò sí nǹkan kan bá àlùbáṣà rẹ̀ yẹn kàkà kò sáré nìkan kò sí nǹkan kan lè mú ọmọ ìtura kò sí ìjẹta tá a lè mú pọ́ǹpù níbi ń yanu tó jáde bá sà fún wa kò sí àfa àkàn tá a lè dógún òtẹ́ rẹ̀ tó jáde bá sà fún wa kò sáfa àkàn tá a lè dógún jàràdíà rẹ̀ tó jáde bá sà fún wa kò sáfa àkàn tó lè dé láàyè kan pẹ̀lú pé a kà á pẹ̀lú ní wọ́n sà wa ń jọ òun pé nínú àlùfọwọ́ àkùrùsà pípọ̀ wọ́n sọ fún wa pé ìdá kọ́mọlẹ̀ àlùm yẹn màjìlẹ́sìn fàjìlẹ́sìn fàìnà bàrọ̀kátà tí onímọ̀ bá ti jókòó nìkan tó bá wá dìde ń bẹ̀ ìwọ sáré jókòó sí ibẹ̀ tó gbé bóun ti jókòó bóun ti jókòó àlùbáríkà ti sọ̀kalẹ̀ sáàyè yẹn tó bá dìde tí wọ́n bá jókòó àlùbáríkà yóò bọ́ sí ara ti rárá o ọ̀rọ̀ lásán lélẹ́yìí o tí ò sí ìtọ́ka tó dè mọ́lẹ̀. a sọ fún wa pé àwọn onímọ̀ wọn kò káta àpọ́nlé torí pé àpọ́nlé tá a bá fún wọn náà làpọ́nlé tá a fún ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n fẹ́ tàbá la yóò fi mọ̀ wípé ẹ̀sìn tó yẹ ká gbọ́rọ̀ ẹ̀yìn wọn ni tó ní màá bá ti fẹ́ ọ̀rọ̀ tí tí ó sọ ó tẹ̀ ẹ́ tó tó yẹ àwọn eléyìí kò jẹ bí oṣù jẹ ṣé àṣẹ bùnbá sọ̀rọ̀ Allah ta'ala fọlọ́nba lè jẹ́ wọn kó fẹ́ gbogbo àwọn àlùfẹ́sì àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ ká tó wá mú ọ̀rọ̀ kàábà wọn tó wá ń tẹ̀síwájú lórí ẹ̀ wọ́n ní amma su'alu káàbà ẹ̀ ẹ́ pé ló máa wá béèrè kó máa tọrọ lọ́dọ̀ káàbà aw du'a'uhu aw talabu al-baraka minha àbí kí ló máa fi káàbà àbí kí ló máa wá àlùbáríkà lọ́dọ̀ káàbà fahadha shirkun akbar la yajuz ẹ̀bọ́ ńlá lélẹ́yìí kò tọ́ kí ló máa ní káàbà dákun fún mi lá àlùbáríkà káàbà fún mi nígbà káàbà eléyìí ti fi à ń tọrọ lọ́dọ̀ nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala agbọ̀dọ̀ jìnnà sí ẹ̀rí agbọ̀dọ̀ jìnnà sí. bákan náà wọ́n ní eléyìí jẹ́ ìjọsìn fún nǹkan ní yàtọ̀ sí Allah. فالذي يطلب من الكعبة أن تشفي مريضه أو يتمسح بالمقام يرجو الشفاء منه فهذا لا يجوز. ẹnikẹ́ni tí wọ́n ń béèrè lọ́dọ̀ Kaaba abiláyé ibùdókè àlébùwà Ibrahim alayhisalatu wasalam tó fún aláàárẹ̀ òun lálàáfíà àdúgbò tí náà lálàáfíà wọ́n ní eléyìí eléyìí láti máa àlàáfíà subhanahu wa ta'ala báyìí wọ́n ṣe é kò akbar wọ́n tún wá nǹkan ilé ìbáyìí tí èèyàn bá ṣe ẹ̀kọ́ ńlá lẹ́nu mi ṣe. وقد اتفق على العلم على أن النبي صلى الله عليه وآله وسلم gẹ́gẹ́ bá a sọ lórí ọ̀rọ̀ kàába yìí tẹrí àlùfáà wa tí wọn ń pé ìyẹn àlùfáà wa tí wọn ní tíra manhiyatul qubur manhiyatul nabi sallallahu alaihi wa sallam fil qubur ad-doktor Ali ibn Abdul Aziz وقد اتفق على العلم ان النبي صلى الله عليه وسلم لما حج البيت لم يستلم من الأركان إلا الركنين اليمانيين كلب على طول بوركة أبنا ونمت فيه ملا إذا ما هو وقع ونعلم أقول ما أقول لنبي أن هو محمد صلى الله عليه وسلم بكش حج كسالي كلارا لرا لي تجلي ولن وبسي النبي فوقع àbí fànẹ́bí òun fi rìbánù tó ju orígun yamani méjèèjì lọ. fàlàmì sẹ́ni ló rò pé ní sàmìyẹ́yìn àwọn orígun méjèèjì tó jẹ́ tọkọtaya sáà ànábì fọwọ́pa wọlé ẹ̀rọ ìrìnnà àtàwọn àmì tó yàtọ̀ sí nínú àwọn agbègbè eléyìí ànábì ò sí bẹ́ẹ̀ kódà ànábì ò fi kò máa fi nǹkan pa ayé ànábì wà lọ́rọ̀ bíi kò fi kankan àdínkù wá sí ti àyè míì ní ara kàábà nìyí tó bá yàtọ̀ sí alhajaru aswad tó bá yàtọ̀ sí alhajaru alaswad òkúta dúkúta àtúmáwòní ẹ̀rí. so eléyìí lára nǹkan àgbọ̀dọ̀ gbàgbọ́ yẹn ni ìyẹn ló fà tó fi já pé ìsìláàmù yìí kéèyàn mọwọ́ nínú àwọn orígun yámánì méjèèjì yìí àwọn orígun méjèèjì tó jọ kẹkẹ yámánì yìí kéèyàn fọwọ́ nù àbí kó fi nǹkan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kó fi nù ú ó ní ìṣesí bíi márùn-ún alákọ̀ọ́kọ́ tó sì jásíkò náà ni tí ó fi ń dára jù nínú àwọn àṣesí wọ̀nyí wọ́n ní ánìsẹ̀lẹ̀ máa òbí yẹ́ bìí yóò ná wáyé kọ̀bílù wáyé kọ̀bílù àwọn òbí ṣàpàtà yìí kéèyàn fi ọwọ́ rẹ̀ fún kéèyàn mú báyìí tó bá fọwọ́ ọ̀tún ká wá tí fi ọwọ́ yẹn tó eléyìí ó jẹ́ àkọ́kọ́ ó sì já sukùl náà ní olólàjì gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú hadith tí yóò fẹsẹ̀ múlẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀kejì ayé sẹ́lẹ̀mà òbíyẹ́ yìí tó ń mayọ̀ ọ́ dé yàdà kéèyàn ó fi ọwọ́ rẹ̀ nù kéèyàn fi ọwọ́ rẹ̀ kó fọwọ́ nù ánú sẹ́límà bìyẹ́dì tó máa yọ kábìn yàdà kó kéèyàn fọwọ́ nù lẹ́ẹ̀ni wo ọwọ́ wo lòún kọ síbẹ̀ kéèyàn wá kí fi ọwọ́ wọn eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ánú sẹ́límà òṣìṣẹ́ ní máa àbúrò ìkọ́bílà ó òun náà ní kéèyàn mú kẹkẹ dání bí akẹkẹ ń bẹ lọ́wọ́ èèyàn bí irú yìí ká nàbì ṣe ànábì ní ọ̀pá kan tó jẹ́ mẹ́tìjáde mẹ́tìjáde ní ọ̀pá tí ẹnu rẹ̀ tẹ̀ tó tẹ̀ lórí kọ́kọ́rọ́ náà fi bẹ́ẹ̀. so ànábi fi pa ara orígun yámánì ní ànábi dẹ̀ ti fi ọ̀pá ọ̀hún eléyìí náà yẹn lè ṣe bẹ́ẹ̀ kò sílẹ̀ ìsinmi eléyìí. bákan náà nínú ọ̀nà tí ẹnu lè gbà fi nǹkan pa orígun yìí òun náà ni ayé ìṣirò ìlẹ́yìn ìbìyẹ́ nìyí. من غير silamin ولا taqbilin قلنا náà كان kéèyàn ó kàn náwó sí lọ́ọ̀kan nígbà tá a bá rí ibi títẹ̀ kéèyàn ó má sọ rẹ̀ léṣe kéèyàn ó kàn náwó sí ní ọ̀ọ̀kan tó bá jẹ́ kó mú nǹkan dání tí o bá sí nǹkan òun tó bá yẹ kó bá jábọ́ lọ́wọ́ rẹ̀ ní yóò náwó sí pẹ̀lú nǹkan tí ó mú dání náà gbàlá ìdí tí o bá ti ní jẹ́ nǹkan tó ṣèyàn ní èṣe tó náwó sí wọn ẹ̀yìn lẹ́yìn náà yóò wá nígbà tó bá nawọ́ sí yóò nawọ́ sí pẹ̀lú gbólóhùn Allahu akbar àbí kò sọ bisimilayi Allahu akbar tí máa fi bisimilayi sí ó lè fi bisimilayi sí so eléyìí náà ní àwọn ọ̀nà eléyìí tí a lè gbà fi ṣe fífọwọ́pa ààyè méjèèjì tá a pè ní rúkùn yamani tá a lè gbà fọwọ́pa so eléyìí làwọn ẹlòmíín máa ń wò nígbà tí wọ́n bá rí tí wọ́n ń ṣe é wọn a lọ máa ṣí láàrò ògiri sàárì àwọn àlùfáà kan àwọn ṣéwù kan àbókiri ìyá wọn àbítí bàbá wọn àbítí sáàzù wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kàábà nìkan láti máa ń ṣe kìí sì tún ṣe gbogbo àyè náà kìí tún ṣe gbogbo àyè tìyẹnù pàṣẹ àlùfáà wa fi mú ọ̀rọ̀ Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu wa an abihi kọ́lọ̀ bá ní yọrù sí kó bá ní yọrù sí bàbá rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti lọ nínú àwọn mùsùlùmí lápapọ̀ tó jẹ́ àkọ́kọ́ ọba àwọn mùsùlùmí khalifa lamọ̀tẹ́lẹ̀ àkọ́kọ́ ọba onáni Muawiya ọmọ Abu Sufyan radiyallahu anhu. ẹ̀rí Muawiya ọmọ Abu Sufyan wọ́n ní nígbà tó ṣe hajj يستلم الأركان كلها اليمانيين والشاميين gbogbo àwọn orígun orígun kàába àtàwọn orígun tó já àwọn orígun tó jọ kankan yamani àti tó jọ kankan sáàmù gbogbo ẹ̀ ní fi ọwọ́ náà ní fọwọ́ náà ní fọwọ́ náà ní kíkí ẹ̀ nígbà tó wá ṣe léyìí tó ń ṣe bẹ́ẹ̀ àfàwà abdullahi ọmọ abbas radiyallahu ta'ala anhu àfàwà abdullahi ọmọ abbas yìí sì ní ó kéré lọ́jọ́ orí jọ̀dọ̀ sí muhammed ọmọ abu sufyan abdullahi bin abbas radiyallahu anhu sàábì ni ó kéré sí muawiya ọmọ abu sufiyani bákan náà ó tún dára àwọn aráàlú tó yá sí abu sufiyani ìjọba lé lórí tí ń pàṣẹ lé lórí afa àwọn abdullahi bin abbas yìí ló wá ní lima tẹsán muhammed rukunaini wàlámiyẹ bin rasulillah sallallahu alayhi wa sallam yẹ sẹni muhammad wá bí pípé lórí tó ń fi ń fọwọ́ pa àwọn orígun méjèèjì yamani lè sáàmì yìí tó sì jáde ànájì yìí fọwọ́ pa orígun méjèèjì ti yamani lọ kí ló fà á kó o fi ṣe bẹ́ẹ̀. òun wá kọ́ ìpè fún àfàwọ̀ yìí yẹ Muawiya ibn Abi Sufyan ní laysa shay'un min al-bayt mahjura laysa shay'un min al-bayt mahjura gbogbo ilé ọlọ́run pátá kò sí ìdènà máa fà sí ń bẹ̀ gbogbo ilé ọlọ́run pátá gbogbo ìlànà tó pàtàkì gbogbo ìlànà tó lọ́lá gbogbo ìlànà tó yẹn máa ń pọ́n létà máa ń bábàrà kò sí ìkàtà máa ń pa sínú ẹ̀ torí ẹ̀ ló fà sí ìdípa ìgbàkan sínú gbogbo ẹ̀ ṣùgbọ́n sá ṣe mọ̀ pé àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam a máa fọwọ́ ìyẹn ní àbáwọ̀ abdullahi abbas radiyallahu ta'ala anhu nígbà tí muawiya akọ èsì tó pọ̀ yìí afọ abdullahi abbas ló máa sọ pé ẹ bẹ̀rẹ̀ ni ẹ nígbà tó fi ṣe ṣe ni ẹ kí ni káwọn kò pa ló máa àyíká ìbólórí àyíbólórí pàdù àmọ́ ń fi olórí káàkiri ìbíni àìbínú sólórí ẹ̀kọ́ mùsùlùmí nìyẹn sẹ́ mùsùlùmí máa bínú sólórí àbí kó máa tọ̀ lálẹ́ olórí kó ti sọnù fanabi ti ṣe kọ́ a lè polówó sákìyèsí àwọn náà sọ pé tó àwọn ẹ̀bùn súnmọ́ láti kò sákìyèsí fàábí jẹ́ kan bẹ̀ kíló àbáwọ̀ ọ̀pẹ̀lẹ́bùn àbáṣe ó pe àbáwọ̀ mọ̀háwí àsákìyèsí ó jẹ́ mọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ sí i ṣùgbọ́n gbàtọ́ tó pé sákìyèsí náà tí wọ́n rí pé èsì tó pọ̀ ní pé kò sí àyè kan ní ara ilé ọlọ́run yìí téèyàn gbọdọ̀ pàṣẹ tá a gbọdọ̀ mọ́ pàṣẹ bàbá rẹ̀ kí làbọ̀ ọmọ àbọ̀ abdullahi abbas ṣe àbọ̀ abdullahi abbas láti tẹ̀tọ́ wọlé àlè kò máa dapálé lórí kó máa sọ ọ̀rọ̀ sí ẹ̀rí wọ́n lu ọ̀nà ẹ̀kọ́ àbọ̀ abdullahi abbas wọ́n kàn ta àyà kò àdìmọ́ قل لقد كان لكم في رسول الله أسوة حسنة ماذا تتعلم لقد كان لكم في رسول الله أسوة حسنة ثم هو عبد الله بن عباس وانت آية لي أفوى معاوية بولي في عمل الشركة يلوكم èmi jẹ pàtàkì kìíní ànábì lọ sẹmi ma pàtàkì jẹ ànábì lọ lọ afọ àwọn awúyà ti bẹ́ẹ̀ làwọn Muawiya bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n lè fún òdodo bẹ́ẹ̀ ni wọ́n ti kéde wọ́n ti wọ́n lè fún òdodo wọ́n ti wọ́n lè fún tí àfa wa Abdullahi ibn Abbas sọ àwọn asúnmọ́ Abdullahi ibn Abbas lẹ́yìn ìgbà tí wọ́n ka aya ìfún wọn wípé làbàkàrẹ̀ lẹ́kùn tí Rasulillahi ètò lè sọ wọn àti máa wá àmọ́ káwa máa ń wọ wọn wá wa wọn wá wa kọlọ ń kó sànù ọ̀rọ̀ sílẹ̀ ní wọn bá sọ̀rọ̀ ẹ̀kọ́ wa sọ pé sọdáfà ó tọ́nù ara nẹ́bì làwùkọ́ ti dáadáa ń jẹ lóòótọ́ àmọ́ àmọ́ òun àwọn àfidá wa lálẹ́ lẹ́gbọ̀n àpé àwọn tí wọ́n já wọn aṣíwájú wa ní ìsìlámù ní kò sẹ́yìn kan ní wọn tó dúró nífẹ̀ẹ́ lóhùn wọ́n lè ṣe àṣìṣe níbi ìwòye sí torí pé yẹn ni wọ́n ìgbìyànjú yẹn àfọwọ́ máa ń fi àṣe ìṣèhádùn ní. ṣùgbọ́n bí tá a bá ti rẹ́rìí pé ìṣèhádùn rẹ̀ ni la ìṣèhád sí mọ̀kànlélì náà tá a bá ti rẹ́rìí kò sí ìṣèhád. a ti rẹ́rìí pé ànábì ò yẹn kún ànábì ò sí ibi yẹn lọ àfọwọ́ ibùdó àbáàfù sì mú ayé kuran wá fún wa fún gbàgbà owó aládùn àti méjì yàmàlìyẹ yìí náà lànà ni máa ń ṣe ìsìláàmù ni máa ń fọwọ́ pa ni máa fi nǹkan pa ní kìsì so ńgbàjọ sátijọ́ àdúrà lórí ìyẹn bá nàbí òṣèlú yẹn lọ ókè olùwọ́bá wa ní lakàkàní lakum fi rasulillahi uswatun hasana àwa wùdí bẹ́ẹ̀ ní ti àti fi lára ká nàbí òṣèlú wa ń kí ló kù ju pé kéèyàn padà síbi òdodo lọ sọ́nà bá ní sáwọn sọ́dà wọ́n jẹ́ olùpadà síbi òdodo lọ́wọ́ tó bá ti kílẹ̀ sí wọn wọ́n yìí máa sọ àmọ́ kọ́lọ̀ kú rọ àwa náà lọ́rọ̀ ìfìlàkù kọ́lọ̀ wọn bá ṣe fún wọn kú rọ àwa náà lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ káwa náà bá ti lódodo ká lè máa padà síbi òdodo kọ́lọ̀ kó sí iná ọ̀rùn kọ̀ọ̀kan wa. so fún di eléyìí eléyìí jẹ́ nínú ẹni eléyìí wá ń túmọ̀ sí wípé nígbà tá a bá ní ìyàká láwùjọ tí wà lẹ́nu àwọn òsín ní maka wọ̀lá tí wọ́n fi ń fi Madina bẹ́ẹ̀ la òsín ní Madina àwọn abẹ ní Nàìjíríà àwọn ará ìyàká níbi sàárè ìyàká masuka kùnìyì tí ń fi ara ń lẹ́ níbi sàárè àti tí ń fi sàárè ìyàká tí ń fọwọ́ kan tí ń para àwọn ará ìyàká tó wá pè é sá sí èsì yìí láti dúró mà pé ohun tóun ṣe ní bẹ́ẹ̀ kọ́ ló lọ nínú ìsìláàmù kò tọ́ òsì bá a mú ẹ̀ sí èmi ní kí n yọ kó ṣe kó padà kó o nílé ẹ̀ àwọn tó kó kínní ìwà wọn àmú wá pẹ̀lú pàdánù ṣe wọ́n mú wá pẹ̀lú pé àwọn ẹni ọlọ́run pàtàkì ní ṣùgbọ́n wàá ti ti nà wípé àwọn ẹni ọlọ́run ọba pàtàkì lóòótọ́ ṣùgbọ́n àwọn kàábí lọ̀gá ẹni ọlọ́run tó pàtàkì jùlọ àwọn kàábí sì ní àwọn tàbí ọ̀rùn tí wọ́n já wọn ọmọ tó wọn wọn ò máa lọ bí sàárè wọn tó máa fi yí ìyẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ pa àbí ká máa bu ìyẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ lọ́lé wọn lórúkọ wípé àwọn ń wá àlùbáríkà àwọn sàádé àwọn wá àlùbáríkà bùbákì àwọn àlùbáríkà ọmọ àwọn àti Usman àwọn àti Ali àwọn àti Abu Hurairah àwọn àti ibùdó mẹsìlẹ́lì ibùdó Abbas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ṣe yẹ táwa ni wọn ò lẹ́kọ̀ọ́ àbí wọn ò mọ bí yẹn ti máa pàtàkì àwọn ènìyàn náà wọn mọ̀ ọ́n ṣùgbọ́n gbogbo ẹ̀dá pátápátá á gbé wọn sí àyè wọn àní gbé wọn kọjá àyè wọn tó ìgbé àwọn ẹni ọlọ́run kọjá àyè wọn ní mú àwọn aburú kan wọlé sáwùjọ wa nínú Islam láyé pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá táwa ń bẹ yìí òun náà ní káwọn yóò padà dé tí ó máa ṣe nǹkan tó ta kò sí ọlọ́run níbi ìtàrí ẹ̀dá kọjá ṣàkíyèsí agbègbè yìí ó pàtàkì púpọ̀ púpọ̀ púpọ̀ tòkátìmọ̀ ẹgbẹ́ tí bí sáà bá ti pàtàkì tó yẹn tó bá já pé kìí ṣe gbogbo ohun tí ń bẹ lára kàába náà la lè máa sọ fún àǹkìtì àti ńpara afárá apani àti tá a bá rè fún ó fi ń dá wa lójú pé ìsìláàmù gbogbo tá a bá fẹ́ ṣe nínú rẹ̀ àyè ṣe àti ká àárẹ̀ ní tó fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nígbà tá a bá rè tó bá fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nígbà náà la wà sọ pé ẹ máa ṣe ń tọ́ yìí tá a bá ti rẹ́ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ dákun ẹja jẹ́ nìkan bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìsìláàmù bẹ́ẹ̀ làwọn ṣe islam kọ́lọ̀ kó ṣe àná. sheikh muhammad bin abdul wahab àáfẹ́ láti mú ọ̀rọ̀ wọn náà wá tí àlùfáà wa tí wọ́n mú wá sínú hamish òtúrò àwọn yìí fẹ̀rí nínú aláàdúgbà fún nàìjíríà kíláàsì pé àdúrà àdúrà sẹ́níyà aláàdúgbà fún nàìjíríà. قال الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى àlùfáà wa yìí wọ́n sọ wípé wọ́n á mọ̀ lẹ́bi ankarnahu alayhim wa kafarnahum bihi fa innama huwa wọ́n ní ẹ̀wù rí tí a tó tí a ń pè wọ́n sákì ìdí rẹ̀ tá a ti ń kọ̀ fún wọn tá a ń takò wọ́n lé lórí tí wọn ò sì gbọ́ ìkìlọ̀ tá a torí ẹ̀ sọ pé kékeré ni wọ́n débi torí pé wọ́n takú síbi rẹ̀ wọ́n ní kò pé méjì òun náà ni ẹni ń bọ̀ wáyé àṣírí kò lè wá òun náà ni kí wọ́n ṣe wọ́n sí ọlọ́mọ ọba gbogbo wa la ti mọ àwọn ikú gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jẹ bọ́ sọ́nà wọn ọba nínú àwọn mùsùlùmí kí ló padà dé ó di kèké yìí wọ́n lẹ́bọ̀ tí wọ́n ti sọ́nà òun ni àwọn amákùnkùn yìí wá mẹ́tò àǹtẹ́dọ̀ wa nàbí yẹn lẹ́nà alhamdulilayi wọ́n ní bí ikú máa pe ànábì kan nínú àwọn ànábì ọlọ́run tó máa pè é tí yẹn bá ti pa ànábì kan náà ànábì ọlọ́run á ṣàlàyé fún un pé a gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí ọlọ́ ìmúlò mọ́ ọ̀wọ̀lẹ́ ti ṣe kù bí ṣe àná ẹ máa bẹ ẹ máa fi àwọn ònìkan ònìkan ni ẹ máa fi ẹ gbọ́dọ̀ pé nǹkan mi pẹ̀lú rẹ̀ tó ẹnìyẹn níbi ká ṣàlàyé fún un làálẹ̀ kò já nílò àwọn àdéhùn àdéhùn bẹ̀kú bóyá ẹnìyẹn ṣẹ̀ṣẹ̀ kú òròpó kékeré ni á ṣàlàyé fún àjèjì àdúgbò ní àwọn ẹtúbi ní bóyá láwùjọ bóyá àwọn nǹkan bẹ́ẹ̀ láwùjọ wa ní kò sí nínú àwọn àlùmáàtì ti dọ̀rọ̀ omi náà bí ìdára ń kílẹ̀ ní ẹ̀mí mà tí ò gbọdọ̀ má mà láwùjọ wọ́n lè má sí nílẹ̀ tàbí àwọn níbi tí àwọn ìlú wọlé tó àwọn mùsùlùmí láwùjọ wa lára ẹ̀ lọ ìlú tó wọlé sínú ẹ̀sìn wa látara àwọn oníkúfí ojúlówó táwọn olóṣà ń ṣe àwọn yóò máa ṣe lọ́dọ̀ àwọn aṣẹ́wó ní àgbélé ní ẹ̀bọ torí wípé àwọn tí wọ́n gbé wá wọn islamáìsì rẹ̀ wọ́n àsìlámà rẹ̀ wọ́n pè ní ìsìlámù fún wa. ṣùgbọ́n ẹni tó bá gbọ́ àgbọ̀ yẹ́sì lórí wípé bèbè kan náà ni kò yàtọ̀ síra wọn. irú àpẹẹrẹ máa ń wá pé wọ́n aṣọ́nàyé fún wájà wọn mọ àbúrò tí ń bẹ́ńbẹ́ àtìbákan tí ń bẹ láàárín wọn àti ibi tí wọ́n láwọn ò fẹ́ lọ náà àjẹwọ́n mọ̀ tí wọ́n bá gbọ́ yé tí wọ́n bá ta àkàlàyé fún wọn yé sábà wá takú lórí ẹgbà náà wọn ò ní dájọ́ méjì ju pé kò fa àrùn wọn àpè jáde àpè jáde ẹni tó yé pé kíní yìí ṣíríkù ní kúkú ní kólọ́nà ní ìpínlẹ̀ torí pé ìlú àwọn àbá àti ìlú àwọn bàbá tó ń ṣiṣẹ́ bọ̀ ó ń bẹnu àwọn yàdúrà táwọn àbá àmọ́ ń ṣe sáfi lé wa lọ́wọ́ tó jẹ́ pẹ́ bọ́ ni àwa náà mọ̀ bẹ́ẹ̀ láwọn nǹkan mìíràn táwọn ń pè nínú àdúrà ajirni ya rawqa ya ilu ajirni ya rawqa ya ilu ìtumọ̀ ajirni òun náà ni pé gbà mí àgbẹ̀gbẹ̀ gbà mí là mí ìrẹ ìwọ rawqa ya ilu ìwọ rawqa ya ilu rawqa ya ilu bìtìfáàkì umma lẹ́sìn min asma'illah àwọn tí wọ́n yìí náà máa korúkọ náà kọ́ làwọn ń pè korúkọ kan ní ìní wọn wà ní ràwáníyà rọ̀hàníyà àjànú ni wọ́n ń pè bẹ́ẹ̀. sóńgbà tí ẹ̀ka bá ń pe orúkọ àjànú nìyẹn tó ní ká àjànú gbà wọn sẹ́ni yẹn pẹ̀lú bá a ṣàlàyé ó ti pe nǹkan mi yàtọ̀ sí Allah àbí òpè ó ti pè torí orúkọ Allah ọ̀pọ̀ ni ráńkọ̀ yá yá ìlú ẹlòmíràn ni yá kàmú kàdí ìlú yá ká kàdí ìṣù yá kàmú hà ìlú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á da gbogbo ẹ̀ kó mára wọn nìyí ẹlòmíì ń gbà míì tó bá ń kà á ó lè dóde gan yóò tó máa fi ṣakọ tó bá wu tó bá wu tó bá yá ní ẹ káàbọ̀ ẹ ṣeun tẹ́ ẹ fẹ́kẹ́ tó dé ẹlòmíì máa wọ pé kíní wí ojúdojú lọ láì sí èméjì tá a bá fẹ́ láàká ilé àti màkú ní tẹ́nìyẹn ń sọ ń bẹ̀ yẹn èdè wọn ọba ló wa ló sọ̀kalẹ̀ láti sámà ògóńgó tó lè sọ fún sọ̀kalẹ̀ wàá bá wọn وأن عباد الله رجال الله أعينونا بعون الله عباد الله رجال الله أعينونا بعون الله ẹ àgbàpé ìbáàdàn bá ẹ̀yin olùsìn lọ ẹ̀yin olùsìn Ọlọ́run ìjáàlẹ la ẹ̀yin ẹni Ọlọ́run àìnú náà di àwọn olùlà ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́. ẹwọ kan àìlú náà ẹran wá lọwọ. ẹwọ kan ọdún kan ló tọrọ ọ̀ràn lọ́wọ́ ọdún ẹlòmíì yàtọ̀ sí ọ̀wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà nìyẹn ilé Islam ẹlòmíì gbọ́tùmọ̀ yìí ṣùgbọ́n kò ní gbọ́ ó ti sì yìí olóòkà máa kọ́ náà ni wọ́n sì máa àwọn nǹkan tí a gbọdọ̀ jìnnà sí ni kódà bí yẹn bá ń pa nẹ́bí kó jẹ́ pa nẹ́bí lẹ́nu tí yẹn ń ké pé yàtọ̀ sí àwùwá ẹnì yẹn kò ṣe bọ́ sábà ṣàlàyé fún tí ò bá ju ilẹ̀ ó di kékeré ká má ti sọ màlẹ́kà ká má ti wá sọ pé ṣé wù kan tuyẹ di alifa wa sọ pé nta sọ fún wa nìyẹn sheikh muhammed bin abdul wahab wọn ni nta sọ fún wa nìyẹn pé ẹ má fi nǹkan mi yàtọ̀ sí àwùwá wọn ni tó o bá fi ànábì kan nínú àwọn ànábì ọlọ́run àwọn mẹ́lẹ́kà mídẹ́lì mẹ́láìkà àbókè mẹ́láìkà kan nínú àwọn mẹ́láìkà àwọn tẹ́tàr lẹ́wù àwọn tẹ́tàr lẹ́wù àbó tiẹ̀ pẹ́ran fún àbó jẹ́jẹ́ fún tẹ̀wọ́n fáwọn yàrá máa pẹ́ran fún kàmí ẹ̀sọ́ sí Allah àwọn olóòṣà àmà wọn ẹni tí ajá ti di ògún ẹni ń pa ẹran ti di òòṣà gbogbo yìí àmà àwọn tí ó gbé ẹran tí ó gbé oúnjẹ gbé nǹkan kan lọ títí ọ̀sán amáyéhùn àmọ́ irú nǹkan báyẹn náà ń lọ láàárín àwa mùsùlùmí náà ìyẹn ní ti ń bẹ lọ́dọ̀ àwa nígbà tí wọ́n bá ṣàdúrà wọ́n ní àdúrà yìí o gbọ́dọ̀ má pẹran tó o bá pẹran ẹ̀jẹ̀ rẹ ò gbẹ o ẹ̀dá kò sọ̀rọ̀ ní fàwa lẹ́jẹ̀ mi sọ̀rọ̀ ní òfin ìyẹn lẹ́jẹ̀ mi láì sí ìmẹ́jì àlùjànnú tí ó pè àlùjànnú tó pàṣẹ rẹ̀ tí òwúgbọ́ àlùjànnú yẹn òun ló fẹ́ dààmú rẹ̀ òun ti sọ mí dàrẹ ó ti fi rẹ ilé fún ṣètọ́n ṣètọ́n ló wà wá dàlẹ́ àmọ́ tó ẹ̀rọ tá à ń pa tá là ń pa fún ẹ̀rọ ní ìdí ọ̀rẹ́ tí wọ́n gbà pa ó fi ojú hàn kétékété wípé ẹran yìí ọlọ́pàá pa fún ẹ̀rọ pé tá àlẹ́ ìsọ ni pé nígbà tá a bá fẹ́ múra ká pọ́n ọ̀bẹ wa kó mú ànẹ́bí ìlú àtọ̀bẹ bọ náà ó ní ẹ̀kọ́ bẹ yín kó mú ẹran tẹ́lẹ̀ fẹ́ pa ẹ ẹfi lára balẹ̀ ẹsẹ bísí láìpẹ́ gbọbẹlẹ ní ọrùn ìlànà ìsìláàmù yẹn ẹran tí wọn pa fún ṣàlùjẹnu láti dùbà àlùjẹnu táwọn àfa àwọn ń pa sábà láwọn fa aṣẹ àwọn sọ aṣẹ àwọn ṣàdúrà mu tí wọn fi ògbè lára àdúrà ẹran yẹn máa ń láwọn májèmú oríṣiríṣi wọn lè ní ẹjọ ọbẹ rẹ bọná ọbẹ tẹ bá ti tó pọ̀ wọn wọ́n lè ní ẹ má sọ bísímìláì ẹ̀tọ́ bẹ́ẹ̀ bọ́ lọ́rùn má sọ bísímìláì o má sọ bísímìláì o sáà dùn ẹni tá a tọ̀ bẹ́ẹ̀ bọ́ náà sáà dùn o ti tọ́ka sí nǹkankan ẹni tá a tọ̀ bísímìláì sáà dùn o ti tọ́ka sí nǹkankan nígbà méjì ni wọ́n lè kó ẹran mọ́lẹ̀ láàyè lóòyè ó kú mọ́lẹ̀ lóòyè ìmírí yìí èmi fojú ara mi rí rí báyìí wọn kò ẹran mọ́lẹ̀ lóòyẹ nígbà tí wọn sì ní ẹran tí wọn fẹ́ pa wọn ẹran tí wọn fẹ́ pa yẹn àti nǹkan àdéjẹ tí wọn fẹ́ pa wọn ká tó pa wọn lè so okùn máa tó kò yẹ ogun òun ògùn ilé ọmọ tó kàn dá lọ́wọ́ ó wà ní kó máa wọ ẹran kó máa wọ káàkiri kó máa wọ ẹgbẹ́ ọ káàkiri kó máa wọ káàkiri kó máa sáré tí iye rẹ̀ ó máa súnmọ́ ẹ̀ báyìí ó wà ní kẹ́ni tí wọ́n fẹ́ pa fún kó máa tọrọ tó bá fẹ́ ẹ̀dá kò sọ́nà ọ̀nà ọlọ́ọ̀lá mi. èyí yẹn ìyẹn ti fi hàn wípé àlùjọ̀nù là ń gbó nǹkan bó ti wá wọlé ìsìlámù náà ni ẹ wá béèrè gbolo ti wọlé ẹ ká dúnà pẹ̀lú òbẹ tá a fi sínú náà lọ́wọ́ àlùfà lónìí bá ti bá lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run náà ń kàlẹ́ àwọn àṣírí àwọn ẹni ọlọ́run lélẹ̀ ẹdí lè rí wípé mọ́tò bísí lẹ́ẹ̀kan tó dúra kájọ àwọn lè bá a gbà bá a ti ṣe bá a ti ṣaṣẹ́ yìí òun ẹdí lè rí tó ní kápá bẹ́ẹ̀ nínú àkùrán àbí nínú àdéhùn kò ní rí mú wa ẹ̀rí tó wípé ká wọ́ ẹran àbẹ́yẹ ká wọ́ káàkiri kó ẹbí rẹ tó lọ pé dúdú ni ẹdú àbí pupa àbí funfun ẹbí rẹ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ti ń rí funfun ní ẹra wọn àbí dúdú tí ò lábà wọn àbí pupa tí ò lábà wọn ó ti di ẹran àlùjànnú ó ti di nǹkan tá à ń dúpọ̀ àlùjànnú tá à ń dúpọ̀ òṣà àlùjànnú. tó àwọn yẹn gbé wọlé ní ìsìlámù wọn ṣe é lórúkọ wípé ìsìlámù náà ni. àmọ́ tẹ́ bá béèrè ìtọ́ka lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ṣe é fún àwọn èèyàn ẹgbẹ́ wọn nìyí ní àní nítọ́ka àgbóṣe òkú fún ìmọ̀ báyìí ẹ̀dá kan ẹ̀dá kan lẹ̀ ẹ̀dá kan ẹ̀dá kan lẹ̀ ìwọ náà má jẹ́ wọn ṣe fún ìwọ náà má kò dá kò sì tọ́ bẹ́ẹ̀ sábà ti ráwọn ìtàn bá ti rìn láyé pé àwọn nǹkan yìí ni ẹ̀dá kan ẹ̀dá kan wọn sáké èsì ẹ má jà kúrí àwọn àlùfáà wa tí wọ́n ń ṣe ẹ wá fa àwọn mùsùlùmí lẹ̀ tó dá máa takò àwọn àfáà wa ni àwọn àfáà wa ti ọ̀rẹ́ lè takò ọ̀nà wà tàbí nàìjíríà lágbègbè yẹn ẹ jẹ́ àjọ kọlọ̀ bá ní kọ̀wá ní àmàlẹ̀ ìjà sàlẹ̀ ìfọ̀ mọ́. àbákáwá torí tí wọ́n tá a wá dákẹ́ àǹjàǹbá ló mà ní eléyìí. bákan náà ànínàbò kéèyàn máa promise fún nǹkan mi àtọ̀ sí Allah eléyìí ò tọ́ àti sọ tẹ́lẹ̀ ní ànákó ẹ̀bọ ni so torí ìka ṣàkíyèsí. Sheikh Muhammad bin Abdul wọn ni wọn tún wá ní aw ta'tafi inda qabrihi abi ko wala dole ni sare shi o ka ko ma so ki ka ko nbe abi ko ma wa kwalu wa nbe gbogbo ile ipata lẹni tí ń ran ka pé kí ṣé òun yóò fún ọ lálùbáríkà ó ti di ẹbọ wọn bá ṣàlàyé fún èèyàn tí ń tọrọ àlùbáríkà tí wọn ṣe ìtìká àbí kálùwà ní ìdìbò àrẹ òun kan yẹn àbí tí wọn ṣàdúrà ń bẹ tó pé ìtìká fún ìyẹn kan wá lò ní sòrò náà ní ìsó ti sàárè alibi àbúrò náà pé à gbọ́dọ̀ tí mo àmúsáré lọ síbi kábàárẹ alibi mo sàdúrà ní àwọn tí ń ṣe ń ṣe tí wọn dùn ti sàárè ṣé wà alibi ní lọrin nìyí tí wọn láwọn sàdúrà ń bẹ lè lo àyè ó lè lo sẹ́jú mélòó kan ó lè lo sẹ́jú mẹ́wàá ó lè lo jù bẹ́ẹ̀ lọ ó lè lo wákàtí kan ló padà ó lọ sọ ìkáàkùn yẹn tí a bá ṣe léyìí láàníyàn ọlọ́run ìgbà nìyẹn já ìtó special tọ́lọ́run ti tètè gbàdúrà wọn ẹni yẹn ń ṣe àdádálẹ̀ tó sì jẹ ẹbọ kékeré ṣùgbọ́n tẹ̀yìn bá ń ṣe lẹ́nu pé ṣé wàá ní ní ó di àbùkátà fóun gbé wá bá ẹni yẹn ti ṣe ẹbọ ńlá èyí ò ṣe bíbí àwọn ti di ẹbọ ńlá ó ti di pé átọ́mù kápẹ́ọ̀ tó yọ yàn kúrò nínú Islam tabawari yẹn tó ṣe kápẹ́ sákìlì kíkà ṣàlàyé fún un tó bá wá takú tí ò bá ṣe ó ti dẹ̀lẹ́bọ̀ ti di kékeré tó ṣe Muhammad bin Abdul Wahab wọn ní bá a ṣe pẹ̀lú àwọn èèyàn nìyẹn à á ṣàlàyé fún wọn tí wọn bá ní agbọ́ ṣùgbọ́n àwọn òní tẹ̀lé á sì dín wọn pípọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ tẹ̀lé bá tẹ̀lé ó dá wà lójú bí ẹ̀yin ṣe mùsùlùmí máa wọ̀. ẹ̀ka àbẹ̀ kòdó ìwọ̀n sojú ó lílá hù àbíkẹ́yìn lọ sí ti sàárè fi wọn wá rúkú wọ́n máa sùjúdù bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ẹ dáhùn kí ni àtọ́ kéèyàn máa sùjúdù níbi sàárè àti kéèyàn máa forí kalẹ̀ níbi òòṣà sùjúdù ní ìforí kalẹ̀ ẹni tó forí kalẹ̀ ní sàárè àtẹni tó forí kalẹ̀ níbi yóò sa ọmọ àyà kan náà ni wọ́n dọ́gba dọ́gba ni wọ́n bẹ̀rù ọmọ àyà kan náà ni wọ́n dọ́gba dọ́gba sì ni wọ́n torí ẹ̀ aláti ṣàkíyèsí irun tá à ń forí kalẹ̀ níbi rẹ̀ kọ́ ni kókó kókó nípa à ń forí kalẹ̀ fún nǹkan mi yàtọ̀ sí Allah ń tá à ń rúkú níbi rẹ̀ kọ́ ni kókó kókó ní tá à ń rúkú fún nǹkan mi yàtọ̀ sí Allah láàrin ní àwípé àtúnṣe ìsúnmọ̀ nǹkan yẹn àtúngbé e tóbi àwọn tẹ́sán bá mi ń kọ́dọ̀ alhajà ẹ̀ àbí ìgbà tó bá lọ́dọ̀ rẹ̀ tó lọ́wọ́ wá kí bùkátà ló bí yá kó bí yá bùkátà fún ẹ kí nǹkan mi bí yá bùkátà fún ẹ yàtọ̀ sí Allah eléyìí náà à ẹ̀bọ ni tá a bá ṣàlàyé ẹ̀fún yẹn tí o bá jáwọ́ ń bẹ̀ kó dẹ̀ lẹ́bọ̀ ni. àwọn tẹ kúrẹ́ yìí rẹ kúrọ́ báyìí abẹ́ni tí bàmídẹ́ ń bẹ fún tó wà lọ sáàyè yìí láti gbogbo ilé ìtajà lè pátá òun náà ní ẹbọ àwọn kùrẹ́ẹ̀sì ẹbọ àwọn kùrẹ́ẹ̀sì tó ń ṣe tọ́nà tó lè rán ànínábì sí wọn. alẹ́dì kẹfọ́ra òun bí Rasulullah sallallahu alaihi wasallam kànáàbì bá wọn lórí ẹ̀ tó sì gbà fáwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí kékeré ni wọ́n wọ̀nyí ṣe mùsùlùmí wọ́pọ̀ àtẹ́lẹ̀ ohun ẹ̀ gbógun ẹ má jà lọ síbi sàárì lọ́sọ ìtẹ̀ká kámálà ní sàárì lọ́sọ ìdáàdà ẹ̀tọ́ sàárì nínú Islam tá a fi ń dùn wọn náà ní pé ká lọ síbẹ̀ ká sálámà sí òkú ká ṣàdúrà fún ká sì máa fi dá lójú pé ìwọ nìkan kọ́ lẹ́nu sàárì àwọn náà ń bọ̀ wá bá ní àìpẹ́ bẹ́ẹ̀ lọ nínú Islam tó bá fi yàtọ̀ sílé yìí àṣẹbẹ̀rọ ìkọjá lọ́rọ̀ ló ìfẹ́ di kẹfìrí lọ́kùn kọ́lọ́ nígbà kó là wá ń bẹ̀ kó má ṣe wá ní kẹfìrí. a ti sọ́ra nínú tá a ti sọ fún wa pé àwọn gbọ́dọ̀ máa ṣe níbi sàárè òun náà ní àjùlọ sọ àlẹ́ kòkó a gbọ́dọ̀ máa fi sàárè ṣe àpótí tá a máa wá fi jókòó. odó ẹ̀jẹ̀ wa ń rẹ́ wá fẹ́ jókòó wá ní sàárè ìgbà tí wọ́n mọ búlọ́ọ̀kù sí etí rẹ̀ tó ga díẹ̀ ìtàn òkú wọn sọ fún ọmọ búlọ́ọ̀kù bíbẹ búlọ́ọ̀kù yẹn bá ti máa wọn tó bá ti kọjá éèjì kan síbùrù kan ní òkọjá sẹríà òkò tó wá bó tó wá wù kó ga tó kò gbọ́dọ̀ sọdà pọtù tó àyè tó kó sórí sàárè orí àgbà ti ṣọ́ra kábàtì wàá sọ pé kí ni a máa wá kó ẹrù sí inú orí sàárè aṣọra fún gbogbo àwọn kábàyè àgbọ́dọ̀ sí anagba Muhammad sallallahu alayhi wa sallam òní láti sọ̀rọ̀ ilẹ̀ òbúrò wọlé tẹ́jú sùúrù àyíká ẹ gbọ́dọ̀ máa kírun dájúkọ sàárè bẹ́ẹ̀ lẹ ti gbọ́dọ̀ máa dòkó sórí rẹ̀ alimam Muslim wọn mọ hadith náà jáde tòkásà kíyèsí eléyìí náà jẹ́ ti ó pàtàkì kí Allah subhanahu wa ta'ala yìí mọ́sẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ah, wa insha Allah ta'ala ànínú àwọn tí a tó gbọdọ̀ ṣọ́ra fún tá a gbọdọ̀ ṣe pẹ̀lú sàárè òdì náà ní ìhá àdàtọ̀ òbò wọ̀ kẹ́yìn ó máa lálàṣe sàárè kí ni ó máa lálàṣe rẹ̀ níta gbọ̀lérò pẹ̀lú kí ni ó máa lálàṣe rẹ̀ níbi ká máa yẹpẹrẹ sàárè ká máa kojú rẹ̀ gbolè ká máa fàbùkù kàn án irú ẹni tí yìí ó máa kó ẹrù sórí sàárè nísìnyí à ń fi sàárè láre nìyẹn à ń yèyé fa ẹ máa ń yè yẹ sàárì báyìí sọ pé àgbọ̀dọ̀ kọ́lé ní lórí àgbọ̀dọ̀ dáńkábó àgbọ̀dọ̀ tètè fóònù sí kò túmọ̀ sí wípé ká máa wá yè yẹ rẹ̀ káwá sọ ibi tá a máa rìn lórí ẹ̀ ṣàkàṣàkà nígbà tá a bá wọ tẹ́ káwọn kìkì kàkàkà máa gbẹ́sẹ̀ sí gbogbo tá a bá ti rí lórí sàárì àṣọ àrùn sábà fẹ́ rìn tẹ́ àṣọ rìn rìn kódà níbi tí lára ìlànà tá a ń gbà sàpọ́nlé sàárì fáànù nàbì sọ́nù lọ́wọ́ àgbẹ̀rẹ̀ àwọn fún wa náà nípa tá a bá wọ ìtẹ́ kábọ́ bàtà wa kábọ́ bàtà ẹsẹ̀ wa méjèèjì kalẹ̀ nígbà tá a bá wọ ìtẹ́ lókun gbà o bá ti sí nǹkan tí ó ṣe wá ní ṣe díẹ̀ nínú àbí nǹkan nǹkan tó lè tó lè pa wá lára níbẹ̀ kábọ́ bàtà wa káfẹsẹ̀ wa méjèèjì yàtọ̀ sí pé yẹn bá gbàgbé ojúṣe gbà míì nígbà tí yẹn lọ lójoojúmọ́ ó lè gbàgbé àti bọ́ bàtà tó bá ti ti tó yìí ká ṣe ká bọ́ bá tẹ̀ ṣe wa méjèèjì lára ọ̀nà tá à ń ta fi ṣàpálẹ̀ sàárè nìyẹn ká sì má jòkó lé ní orí náà gẹ́gẹ́ bí n tá a sọ kọjá ká sì má máa kó àwọn ẹrù oríṣiríṣi ká má máa kó lé ní orí. káwọn hadithi tí ó kọ̀ wá yìí eléyìí tí ń kọ̀ fún wa láti má máa yẹpẹrẹ sàárè òun náà ní hadithi àfọwọ́ bàṣẹ́ bọ́n àkàtọ̀ àfíyà ó ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam rọ́à rọ́jùlá jẹ́mísì sí nàálẹ́ bẹ́ẹ̀ ní kòkó kọ̀kọ́ anábì yìí yẹ nìkan tí ń fi ìgbà tẹ́tẹ́ rẹ̀ níbi ìjìnrìn láàrin ìtẹ́ láàrin sàárè oníṣòro wa ní yasọ́ ibà sèpìyàtàyè anábì ní ìrẹ́tò wọ bàtà sèpìyà méjì yìí alìkéyìmá bọ́ bàtà méjèèjì bọ́ bàtà ẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹ̀rí bọ́ bàtà ẹsẹ̀ rẹ̀ méjèèjì méjèèjì bọ̀ kalẹ̀ nínú riwaya mi nínú sọ̀rọ̀ Muslim lọ́dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhuma ó ṣe ọ̀rọ̀ bàbá sallallahu alayhi wa sallam ó ní la'an yajlisa ahdukum ala jamratin fatuhriqa thiyabahu fatahlusa ila jildihi khayrun lahu min an yajlisa ala qabrin ó ṣe ọlọ́run ọba ní kẹ́yìn kan kẹ́nìkan nu yóò jòkó yẹn ti kẹ́ jòkó sórí ògùn náà kó wá jó aṣọ yín kó wá tara hu aṣọ tó dànù yẹn kó wá ju ẹran ara yín ó ṣe ọlọ́run ọba ní oṣù lóore fún yín ju wípé ká wá rí nínú yín ẹni tó wá jókòó sí orí sàárè lọ ẹ̀rí tó ẹ̀kọ́ méjì gbáǹkọ́ gbìn òun la mú wá láàyè má fi bàtà rìn lórí sàárè ànágbèrè ẹni tí ń fi bàtà rìn láàrin sàárè oníyàsáyìn bá ti fi ẹsáyìn alùpùpù ìwọ tó wọ bàtà fìtíyà méjèèjì lè bọ́ bàtà méjèèjì bọ́ bàtà fìtíyà rẹ méjèèjì bọ́ kalẹ̀ má fi rìn lẹ́jọ́ bákan náà nàbí sọ́nù bá ọ̀kọ́lá tó ní kí ẹnìkan yóò jòkó lé ògbóná fún wájú aṣọ rẹ̀ kó dó ìdí rẹ̀ kó ju lásán kó ju oníbi ó lórí fún ojú pé kó jòkó lórí sàárè lọ sọ àkókò yẹn bá jòkó lórí sàárè kò ní nǹkan kò ní kò ní sí ìfẹ́ kò ní sọ pé ẹnudọ mi iná jó mi ṣùgbọ́n iná tó jó aburú tí ó ṣe tó ṣe ó ju kó jòkó sí orí sàárè ìfẹ́ ó ju kó jòkó sórí ògùn náà lọ tí ẹ bá jòkó sórí ògùn náà ti kò ní farabalẹ̀ tó bá gbé ìdílé iná báyìí parí ti di wí tòlùpẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ooru ìnira yóò ti kàn án ìgbà tó bá ti kún sí ti sàárè ó lè dòkú wákàtí àìmọye wákàtí ń bẹ tí ò ní sí ibi ṣùgbọ́n pẹ́ẹ́sì ti ń ìrora tí ó máa bá níwájú ọlọ́run ojú yìí tí yóò rí látara kó dókòó lé òkúta lọ tó bí ìsìláàmù ń ṣe ní ká má ṣàwọn nǹkan láti má fi jẹ́ kí àwọn ìlú sọ sàárè ìdójúbọ bẹ́ẹ̀ náà ìsìláàmù òkú kátó máa lọ yẹpẹrẹ wọ́n ti ní a máa bá náà sí wọ́n ti ní a máa wọ́n ti ní ká máa dájú kọ ọbẹ̀ kí wọn wọ́n ti ní a máa ká máa ti bá ká máa mọ nǹkan lé lórí torí ẹja máa rìn lórí ẹ̀ ìsìláàmù ló máa tún rìn lórí ẹ̀ ìsìláàmù ló máa tún bàtà rẹ̀ láàrin iṣẹ́ òkú bó bá tẹ̀ ẹsẹ̀ rẹ̀ ni ìsìláàmù ló máa tún kólé lórí kó jókòó lé òkú náà ó dúró fún ọdún pé kó jókòó lé sàárè lọ láti ti sàpálẹ̀ sàárè so méjèèjì Islam dúró ní wọn fún wọn sì bí islam wá síwájú yẹn dákẹ́jẹ́ wa náà dúró bẹ́ẹ̀ káwa náà dúró ní wọn tún wọn sì kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó má ṣe ṣàánú ọ̀kan wa kó fún wa lágbóyè ẹ̀sìn wa àwọn ohun tí a ń ka àtìra wa létí láti lè fi àkíyèsí wa sáwọn nǹkan tí ò tọ́ láti máa ṣe níbi àwọn sàárè wọ̀nyí kọ́lọ̀ ní àkókò tó ṣe wá láǹfààní àtàwọn táǹkù àtàwọn kọ́lọ̀ wọ́n lò wọ́n sábà abẹ́lẹ́ wọn bá fún àwùjọ wa nǹkan bá fẹ́ra ń bẹ̀ láwùjọ wa àti gbogbo ìyá ayé lápapọ̀ kọ́lọ̀ ìdáàbò tó bá ní ká kú o kọ́lọ̀ wọn ti sàmì wa kó fún wa lálàáfíà àwọn tó ti mú kọ́lọ̀ bá ní fún wa lálàáfíà àwọn tí wọ́n ti bá lọ ní mùsùlùmí kọ́lọ̀ sábà ní àlùfẹ́ náà fún wa àwọn tá a kò ń bẹ̀ náà kọ́lọ̀ wọn là wọn bẹ̀ kójá olùkájá wa ní wọn láti bọ̀ kan tó dáa ìyá abáyọ̀ lọ́lọ́